وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين باب الجمعة ونبع جمعه ومن أحاديث في إن شاء الله تعالى اللهم ẹjọ́nà bá fún ní ọ̀dà wọn bá wọn bọ̀ kẹ́kẹ́ àtàwọn àti àkèrè ju lọ́la ọ̀rọ̀ lánàá wọn lọ kọ́tù tó láti àlùmọ́jẹ́ ìrànlọ́wọ́ àwọn ọ̀dọ́ wa kọ́nà gbọ́dọ̀ tó wúlò fún wa. báàbù jùmọ̀ ọ̀rọ̀ nípa jùmọ̀ عن عبد الله بن عمر عن عن سهل بن سعد أبقى جرعة يا منور يا تبليغ والد أنت ما من ولي evidence وجنوب إلى ما كان ذي سعد كملك بن سعد الساعدي رضي الله تعالى عنه وهذا هو الترتيب الصحيح وهذا هو الترتيب الصحيح أعطاك أن نقع شوي وموضع أنه أصل ترى عمدة الأحكام وفي بيان ذلك من شيئين نود أبيه الذي تعدى به حديث خالد بن خالد الحافظ المقدسي báàbù àdùnmá ọ̀rọ̀ nípa ìrún júmọ́ ọ̀rọ̀ nípa júmọ́ ìdí àtọ̀ nípa júmọ́ òkú ìdí ọjọ́ júmọ́ gan fúnra rẹ̀ ó ní àwọn àjájú sí ìṣẹ̀lẹ̀ ìsìlámù rò àwọn nǹkan tá a máa ṣe lọ́jọ́ júmọ́ ọ̀nà àwọn àjájú sí ìṣẹ̀lẹ̀ ìsìlámù rò pẹ̀lú ògbọ́n náà àyínú àwọn àtàbí ìjọba tá eléyìí tí ọlọ́run bá ní ọwọ́ ayé mu àdìsí àbẹ́lú náà lọ́lọ́ máa ní ara ní àdìsí tó lè ká lọ bẹ̀. Bọ̀dánà pé ọ̀rọ̀ ìdúmọ̀ ọ̀rọ̀ tí ẹ pọ̀ lé. Nínú ní àmà tó ń kọ̀ ọ̀rọ̀ ìdúmọ̀ ní pé anábọ̀ Mọ̀hẹ́mà sọ̀rọ̀ bá wà ní ìwọ̀n tó Ànábì bí ó wa sí wíwà yẹ ọmọ ẹ̀yìn ọjọ́ ọdún ọjọ́ ọdún náà النبوة محمد صلى الله عليه وسلم ولا هو أن حديث النبوة محمد صلى الله عليه وسلم تبليغ lórí àbá ńlá kọ̀ kájọ́ bá ipá kan méjì lórí ó fi ka pamọ́ pé ìjọ ìdílé ní ọmọ ọwọ́ ilé ìdápọ̀ kankan àdábìtẹ̀ rẹ̀ ọ̀lọ́gbà wà lọ́sọ̀rọ̀ lórí ìgbẹ́jọ́ wọn máa tẹ̀tẹ̀ dáàbò ọjọ́ dájú ìṣòro ọlá ìdílé ní ìlú mẹ́ta lórí ó fi kan pé ìṣẹ́lẹ̀ àkóso tó bá ti jẹ́ ọdún náà kémi náà yọ fún jáde dáadáa ànábì lọ́jọ́ ojú mùsùlùmí ni ọjà bẹ́ẹ̀ ni òfin àlẹ́gbà mọ̀tàmọ̀ nínú ohun ànábì ti ń ní ìdíje kòwò ìlànà lọ́jọ́ ojú náà àlẹ́yìn kọlọ́gbà àwọn sọ́nà àlẹ́yìn lọ́jọ́ ìpínlẹ̀ ní àwọn ìtọ́sọ̀ ní ilé ẹ̀ṣọ́ sí ìlú onílẹ̀kọ̀ ádàmà àti ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ àlẹ́yìn lọ́jọ́ ìpínlẹ̀ lọ́lọ́gbà àlẹ́yìn ádàmà báláwa àti ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ kọ́dà lọ́jọ́ ìpínlẹ̀ yíyá ni ó kú láìpẹ́ náà àlejò kọ́dà tó wọ́sẹ̀lá oríṣiríṣi nǹkan lọ́sẹ̀lẹ̀ àlejò ní kọ́dà bá ti yá mọ́ bá ti dìde náà yọ̀ọ́ mọ̀ ìgbọ́n àgbẹ̀jú mọ̀ àlejò wa ń fara kúrò nínú ọ̀la àti àlejò ẹ̀mẹ́ wa ṣe ọ̀pọ̀lọpọ̀ àtàlà àtúntò ní ànábì ìfọ̀jọ̀júmọ́ sọ́nà bọ́ wa nínú ọ̀sẹ̀lẹ̀ ẹ̀kújẹ́ tí ìlú òní máa wá ẹ̀kọ́ àtìgbẹ́ fún ànábì wa Muhammad sọlọ́mọ́ ọ̀sẹ̀lẹ̀ àmọ́ wọ́n máa tó dọ̀jọ́ ọdún náà àlejò ní àkúrò ìfọ̀jọ́ nípa báyìí nínú àwọn ẹ̀kọ́ ńláńlá tí ń bẹ ní ọjọ́ ọdún àdàlẹ́gbà Muhammad ọ̀sẹ̀lẹ̀ ń kọ́ wa. lára dá lẹ́yìn tó kọ́ wa ní nínú iṣẹ́ àṣìjùmọ̀ àlẹ́bí ni wákàtí kan bẹ níbi ọjọ́ ìbílẹ̀ ọ̀sẹ́ni tí ó sọ nǹkan kan lọ́dọ̀ ọlọ́run tí ò bá ti nǹkan tọ́lọ̀ ní amátọ̀rọ̀ àbí nǹkan ẹ̀sẹ̀ àbí bíbẹ̀ nìkan bàjẹ́ ọlọ́run gbogbo àlẹ́bí ni ọjọ́ ìbílẹ̀ bàtọ̀rọ̀ dáadáa nígbà àjọ ìbílẹ̀ láti kọ̀ọ̀kan lọ́jọ́ yìí ọlọ́run ọgbà àwọn onímọ̀ wa wádìí rẹ̀ lọ wádìí lò náà mú ní ọ̀pọ̀ ní àbí òwúkú lórí ìjàmbá yìí. àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àbí ìlú lóyún tó pọ̀ táwọn onímọ̀ àbí ìmọ̀ràn òun tó wà dìbò tá a wà níbẹ̀ nínú kíkì bá ń bọ̀ láti dàgbà sí kálàgbà ìtàn òun ní sáà àdúrà kálàgbà ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹni ìyàbá oríṣiríṣi àwọn àǹfààní ọjọ́ ìdúró ìdára sí nàìjíríà muhammed ọlọ́ọ̀sọ́nà sọ̀rọ̀ ọ̀sùn sí ọ̀sùn ká nínú sí nàìjíríà ní ìdí ọjọ́ ìdúró sí ọ̀sùn ká ìdí ìṣúra ilé ìdí nínú àwọn àlọ́sẹ̀ yìí pàtà ìdí àwọn àlọ́ sẹ́yìn ọmọ àti lágbègbè rẹ̀ nílẹ̀ nínú ọjọ́ ìdúró sí nàìjíríà àmọ́ ìmúkọ́ra yọ lára ìgbésà tó yẹ gbọdọ̀ máa mú sí lọ́jọ́ ìdúnà ọ̀yọ́ àmọ́ta tó yẹ kó dá gbogbo ọjọ́ ìdúnà. lára ìgbà lọ́gbà Muhammad ọ̀dọ́là ló ti lé sí àbúrò àpàtàkì jùlọ àwọn tá a náà ń kú mọ́nàmù sáwọn ìwà ká mọ ilé yìí àwọn àmì tó ti mọ ìlú sí lọ́pọ̀lọpọ̀ àyè táwọn ọmọ wa náà wọ́n ti ọmọ ìlú sí àgbàgbà Muhammad ọ̀dọ́là yìí bọ́bá ti dá àwọn ọjọ́ ọdún náà kọ́dà àbúrò àbúrò àbẹ̀wò ìjọ ọdún náà tó ní ìlú àtàlẹ́gbẹ̀lá yìí yàtọ̀ sí gbogbo ọjọ́ nínú ìpàdé ní ọjọ́ àlẹ́ ọ̀sẹ̀ báyìí bẹ́ẹ̀ tí wọ́n àtúbà lọ́jọ́ ọdún náà tó bá tó bá tó àtàn rákà alákọ̀ọ́kọ́ ìdá mẹ́rin sílẹ̀ ló bá tó àlẹ́ àlẹ́ àtẹ̀jìdá sọ̀tẹ̀ ìṣòwò ìtajà àdúgbò làánú ọgbẹ̀rẹ̀ wọn náà tí wọ́n fi àtẹ̀jìdá tí wọ́n wò náà kọ́ àdìjẹ́ ìfọ̀yà lẹ́yìn máa ti dánilá títí pàṣẹ àná nínú àtùmọ̀ ọjọ́ iná. Nígbà tó wá sí ayé ìdí dánilá tó máa ṣe àná ànájọ kò tí wọ́n ti tò sáà لم يكن شيئا يذكرا إلينا فتسجل عوالي فلما سمعوا قلت وصل الإمام صلى الله عليه sáwọn ilé ìlà pẹ̀lú súnmọ́ lẹ́yìn lọ́pọ̀lọpọ̀ màmá lẹ́yìn káwọ̀ ìmọ̀ ìlú ẹni súnmọ́ lẹ́wà mọ́hàmà lọ́sọ̀lá fún gbogbo ọjọ́ ìlú àtùbá tá a bá kí àti àti àdékùnlá ni àtàkì àti alárakà alákọ̀ọ́kọ́ tó máa lè rántí ẹlẹ́gbẹ̀ẹ́ ìdáké tí wọ́n ti gbà nínú súnmọ́ àyàwó àmàlùmọ̀ ah, ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀rọ̀ mẹ́jọ ní àtẹ̀jọ́ bí òṣèlú ní ọ̀pọ̀ ẹgbẹ́ ìpín ọjọ́ ìlú ká mẹ́lú kò bá láfíńkà àti ìgbòlọ̀ ìṣẹ́ àmà àjọ ní àwọn ẹ̀kọ́ tí mà ní. Ah, lára ikú láàrin ìpínlẹ̀ wáyé láti àwọn nǹkan kan ní ọdún náà sọ́kúnyá sí ìdáwọ̀ kankan ní ọdún náà àrẹ̀kọ́ tí mà ní àdúgbò نهى النبي صلى الله عليه وسلم أن يخطط أن يخصص يوم الجمعة بالصيام ثم قال يوم كالرامة النبي صلى الله عليه وسلم يا عليكم العمادة ثم لا النبي محمد صلى الله عليه وسلم النبي يقول ما دعوة الجمعة أول من حديث النبي صلى الله عليه وسلم النبي محمد صلى الله عليه وسلم النبي دعوة الجمعة ànágbèwà bí lórí àtúntì àmọ́ ọgbà àwọ̀ lánàá òmìnira pẹ̀lú ọgbà àwọ̀ lánàá ní ọgbà àwọ̀ ní àlàyé. àjọkù nílò ìyàgbà ọgbà àwọ̀ lọ́la àrùn ọ̀la ní ọgbà àwọ̀ lọ́la ànágbèwà àtúntì pé dáwọ̀ rẹ̀ ẹ̀mẹ́ta gba àwọn ọjọ́ ọdúnmọ̀ nìkan ìlera ẹ̀sìnkú ní ọ̀pọ̀ ọdúnmọ̀ ìyá rẹ̀ wà. kọ́lá ní ọ̀pọ̀ ọdúnmọ̀ ní pé ìmọ̀ ọ̀gbọ́dọ̀ máa dáwọ̀ ní ìmọ̀ ọ̀gbọ́dọ̀ nìkan ọjọ́ òní kò ọmọ ẹ̀ta ní báyìí náírà àwọn orí náà alábòsọ ọ̀lọ́gbà wà lóò ọ̀nà ẹ má sọ ọdún náà ti kà ní ìjà ẹ má sọ ọdún náà ti kà ní ọdún náà ti kà ní ìjà lọ́bí orí àwẹ̀ yíyọ bí àwọn mẹ́ta àdájọ ọkọ wa wà lórí ìṣẹ̀lẹ̀ àwọn ẹ̀kọ́ ìdúnà ọjọ́ ìdílé àbí ìràwọ̀ ìdúnà ọ̀rọ̀ ní kí wọn padà wá nínú àwọn àdé ìsáàkà ní amẹ́tìdá títẹ. àdéhùn alákọ̀ọ́kọ́ lónìí ìtọ́gbà àwọn àti أبو العباس الأنصاري رضي الله تعالى عنه بعد وفاة مع أنصار النبي صلى الله عليه وسلم أو على مدينة موسى النبي كنا يتوفي مماليك أبو العباس رضي الله تعالى عنه وبالتالي أن رجالا تداروا بهما برسول الله صلى الله عليه وسلم من أي عرض sáàdì bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ àwọn àkàn kan tí wọ́n ń tàbí àwọ̀ wọ́n dara wọn yà pé agbáyé ń bẹ òní mẹ́ta sí ìlú ọ̀hún lè láti lọ́lọ́ lọ́wọ́ àdúgbò ọ̀gá ní ayé ìlú wọn ọkọ ìlú wọn iṣẹ́ mẹ́tọ̀ ẹbí ọwọ́pọ̀ yẹn àbí iṣẹ́ mẹ́wọ̀ ọlọ́run máa dáhùn àgbà ń gbìyà láàrin ara wọn níjọ́ pàǹpà pé yóò ṣe é pẹ̀lú ìṣẹ́ tuntun nígbà ní alábọ̀ àmọ̀tọ̀rọ̀ bá wà ayé ọ̀sẹ̀ náà. bàbá ọ̀dà sáàmì sáàmì ló òun á ń dá wọn lóun dá sí wọn pé àmọ́ ìtàn bá rí àlùfáà bá. ìṣòro náà ń tẹ̀lé bí wọ́n àwọn ẹbí máa ń gbọ́ lẹ́lẹ̀ ní ojú àlùbáàbà ìlú nípa pé làǹkẹ̀ ní yáàbà nínú àwọn ibi ìṣẹ̀ ní ojú ìlànà ibi ìwádà lọ́gbà ọ̀sánmọ̀sọ̀rọ̀ ọ̀sánlá ní ìlú wọn ti fi lẹ́mbà ìtumọ̀ lẹ́mbà yìí tá a máa ń gbé ilé ìfúnpẹ́ mọ́tàlá ní wáyé ní máa ń máa gbé ní ilé ìjọba gbogbo ìlú ìkọtúbà. Àkọ́kọ́ títí àdéhùn ìlú àgbẹ̀gbẹ̀ máa ń fi ojú ilé wọ́n ti kó sípà ní ọdún náà ní oṣù náà lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn àlejò ọ̀sẹ̀. Láàbá ti rẹ̀ lé sí ọ̀kan sí èyí náà bàjú àwọn jẹ́. Òǹkà lẹ́gbọ̀ Mùhàmmad ọ̀pọ̀lọpọ̀ àwọn àlejò ọ̀sẹ̀ náà nígbà tá à ń tọ́jú sí Màdínà. Ara pàtàkì ọjọ́ ìbílẹ̀ láti Màdínà Màdínà ti fi pàtàkì tó. Nínú àwọn nǹkan tá à ń lọ́dún ilé padà fún wọn lọ sí ìlú Kàlẹ́kọ̀ọ́ ní tó sí Màdínà òyìnbó fún wọn. Àdébìsọ̀ nílá kàtọ́ mọ̀ bá wà ní ìmọ̀tẹ́lẹ̀ tó ti ìgbéjọ́ ẹnu báwa mùsùlùmí tó ní mọ́nìjọ́ náà yí ojú ní ọgbà ìyàwó kan ní ojú ìlú ojú ìlọ ìgbésọ àwọn mùsùlùmí tó jẹ́ ìlú ní ìṣàlẹ̀ ilẹ̀ tí a gbé ní ọ̀yá ìmọ̀ láàrin ní ẹni máa máa kọ́kọ́ sáná náà tẹ̀lé àtàlù ìmùkúrọ̀ ọ̀rọ̀lọ́wọ́ dáadáa nù àtàlù ìmùkúrọ̀ ọ̀rọ̀lọ́wọ́ dáadáa nù èyí làkọ́kọ́ ní ọkọ́ ní ìmùkúrọ̀ ní ìlànà ìlú ìlànà àmọ́ ìlú ìlú àdájọ ìjọ ìpàkà ìbàdàn olóògùn ní ilé máa bí òun ìrìn bí mo ti lè pàtàkì pé lọ́pọ̀lọpọ̀ ọ̀gá ń wá lóyún ìjọba ní ọmọ ẹbí rẹ̀ ní tó tó ti darí bí náà kò ní ká yá àti rẹ̀ á padà sáyọ àbí ìgbẹ́jọ́ ní ọjọ́ bá jẹ́ ọkùnrin ọjà àdìgbọ́nà òkùnrin náà tí ọ̀gá sí lórí ìrìnàjò àbáwọn àti yẹ́n ní ìlú tó ní ọmọdé ọ̀gbẹ̀rún rẹ̀ lórí. àyè kúrú ìjẹ́jẹ́ rẹ̀ ọ̀bá ní mẹ́mbà ní mẹ́mẹ́tàlájú mẹ́mbà àwọn ìlú máa wọ́n jẹ́ orí náà wọ́n tàbí wọ́n ti yẹn ní ìjẹ́jẹ́ tó wọ́n fẹ́ ìlú máa mẹ́tàlájú wọn ní mẹ́mbà láyé mẹ́mbà ní mẹ́mbà mẹ́bù ọ̀nàmọ́ àwọn ìtọ́lẹ̀ ẹ̀yẹ òbí lọ́dọ̀ wá ní àwọn ọ̀fẹ́ mẹ́mbà ní mẹ́tàlájú wa àmọ́ bí ìtẹ́tẹ́ bá pa sí òní ní ìtẹ́lẹ́mbà sí wọn òbí ilé àlọ́gbà Muhammad sallallahu alaihi wasallam àlẹ́bí ìṣòro tí jùmọ̀ nínú Màdínà láì sí jùmọ̀ àlẹ́bí ìṣòro tí jùmọ̀ nínú Màdínà lọ́wọ́ sí ìkan nígbà àgbà Màdínà sallallahu alaihi wasallam wọ́n ní kí kì í ti kan lẹ́nu àbí ìṣòro tó ń lọ ní mọ́tàlájú ìlànà wọn àlẹ́bí kan máa fara rọ̀ nígbà tí wọ́n wọ́n ní ìgbà àmọ́ nígbà wọn kọ lórí àbí àlẹ́bí ìṣòro kọ́nà nígbà àlẹ́bí ìṣòro kọ̀ọ̀ lọ́wọ́ mọ́tàlájú àbí ìṣòro tó ń lọ النبي منهم وعرب من عرب الجنة وانصرنا وراء مدينة يري بلامة أن يصنع لي أعوادا بعد قمنا رجلامة النجاة أما رجل في قبل تعالى بعد قمنا رجل فجد يريد الذي يريدنا الذي في الخطبة صلى الله عليه وسلم إن الله وعفى وكل الله àbáyé ti máa ní ilé máa lọ láǹkà mẹ́ta sórí àmì ìwé ní mẹ́ta lọ mọ́tàlájú lọ́jọ́mọ́. nígbà tí ó sábà dé máa dé mẹ́ta yóò sílẹ̀ àbí mẹ́ta nígbà jẹ́ wọ́n lọ sí ilé ní ọ̀wá tó bá dájú náà sí ó ṣe ọ̀gbọ́dọ̀ títí máa ń àwọn òbí nígbà yìí wá lò. ẹ̀rí ló ń bá nípa ọmọkùnrin ọ̀sán mẹ́ta ẹlẹ́yìn àkọ́kọ́ ìlú حديث واتمين وقد رأيت رسول الله صلى الله عليه وسلم قام عليه فصدر ọ̀rọ̀ bá rí ní sáàlì fún káàdì bá tí wọ́n ń fi ẹ̀dùn lórí sáàlì fún káàdì wá fún wa lára pé àwọn èèyàn tó ń bẹ ní ìlú ìkankan jẹ́ gbàgbé ibi ìrọ́pò yìí nígbà ní ìyá ẹ̀ fún àwọn obìnrin ìyá yìí ìgbéra pátá yìí táwọn tí mo ń fi láǹfààní lé òun àwọn àbá máa ń pé lórí nílẹ̀ lórí nínú lẹ́yìn àwọn ìgbà tó sọ̀rọ̀ bò àwọn ọmọ gbọ́ndé bí ọ̀rẹ́ tó mọ̀ máa wà àwọn àbá máa pàtó bí ó lẹ̀ pé kàlíbá ti àǹdáwò ní káyìí àṣàbẹ̀sà kàlíbá ti àǹdáwò ní káyìí àṣàbẹ̀sà ẹgbẹ́ àwọn ọmọ ìgbìmọ̀ lọ níbi lágbàjà àbúrò àbúrò tó ń parí àwọn méjì lónìí àwọn bá nínú àwọn ọ̀nà tí ò láǹfààní kàtí ń tèmi rẹ̀ òmìnira àwọn ọ̀dọ́ tó lè fi máa ń kọ́ mọ́ra ojú àrí ayé rẹ̀ láre nípa nínú ọkọ̀ tuntun wà wà nǹkan láyé. sáàlì tó sáàlì wa kọ́ wa lẹ́kọ̀ọ́ ní ìdí ètò ìdí máa wádìí ìdí ìwọlé nígbà ẹ̀kọ́ tà lẹ́sìn kọ́ wa kúkú ìlú nígbà ìlẹ̀ bá قال الإنسان لقد رأيت رسول الله صلى الله عليه وسلم قام عليه فكبر Ọjọ́ bí mo yí kan ní ọjọ́ ìwé ìwé ìkan ní ojú àmọ́ mo yá àlẹ́bí ìjọ kan tó fi nígbà yìí àlẹ́bí lọ́mọlá yìí máa ń rìn. Bàtà gbà àlẹ́bí kábàrà lójọba ojú rẹ̀. Wàtà gbàrà náà sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bí kò lẹ́yìn rẹ̀ àwọn náà ti dé wọn ká bára pẹ̀lú anẹ́gbà muhammadu lọ́gbọ́dọ̀ wà wúwo àhálẹ̀ lẹ́mbà àmẹ́jẹ̀ ìsọ̀kalẹ̀ lórí lẹ́mbà ní ìyàgbọ́ wa àwọn tó ń bẹ lẹ́nu ní ìdílé wọn ní ẹ̀yà anẹ́gbà muhammadu lọ́gbọ́dọ̀. fún marọ́kà anẹ́gbà ń darí lẹ́mbà ní ìyá lórí ìdílé فنزل القهقرة ليس الذي يمكنك أن يجيب القهقرة ومن بين عقيم النبي واجب النبي واجب yóò fà ní ẹgbẹ́ ìwé yìí rẹ̀ yóò rí kékeré lẹ́yìn bá ti di ìdíje òun kékeré ọ̀rọ̀ rẹ̀ bàjẹ́ ara títí àti ìdíje òun àlẹ́bí òun yìí àlẹ́bí ìyáàgbára ìfọ̀ àkọ́rá àlẹ́bí yìí àlẹ́bí wá di títí àmẹ́fà àlẹ́gbára ìfọ̀ àkọ́rá àlẹ́bí sọ̀kalẹ̀ lórí lẹ́gbàá ìlẹ́nu bí nàìjíríà àti àgbàjáde àti àgbèrè ìlú ìgbà nígbà tá àlẹ́bí ọwọ́ àforí kalẹ̀ yìí ló ń dàbí àlẹ́bù wa mọ̀ nǹkan èyí tó wà nípa àlẹ́bù kábàárà ọwà lórí nígbà yìí òun kò ọwà lórí nígbà ọwà sọ̀kalẹ̀ nígbà tí ó kọ̀ ìkàlẹ̀ kọ̀ ìkàlẹ̀ ńlẹ̀ ńlẹ̀ ìṣe gbogbo ìkàlẹ̀ nígbà. حتى بدل بأمر المنبر ثم عاد حتى قارب من آخر صلاته ثم عاد ما الذي في هذا كان يجب أن النبي يقول rákà alákọ̀ọ́kọ́ àṣà àbárọ́bá ní àpẹ ìtọ́lá àtìyí títí ló parí ìrọ̀rọ̀ rẹ̀ tó fi wọn jọ náà. Nínú àbẹ̀lẹ̀ alẹ́ náà lẹ́yìn onígbà mẹ́lẹ̀ wá pọ̀ ní sáwọn èèyàn gẹ́gẹ́ bá ti lọ́pọ̀lọpọ̀ ìgbà pé nínú súnà mẹ́lẹ̀ ní pápálá náà tó ń tún padà táwọn ẹni lọ lórí ọkọ̀ nínú àbámẹ́ صلى الله عليه وسلم ثم أقبل على الناس الذي وعد عن ذكر أو يكون لهم فقال صلى الله عليه وسلم النبي عن يا أيها الناس فإن إنما صنعت هذا لتأتموا به ولتعلموا صلاتي صلى الله عليه وسلم àmẹ́yìn ẹ̀rí tí mo ti lórí ìmọ̀ kábàrà lórí mímbà ìmọ̀ òkú lórí mímbà ẹ̀mẹ́jì báwọn lọ́wọ́ máa tí ọ̀nà ọmọ ìdí ìwò ìdókòwò ìdókòwò فاستووا فيطاوعوا فيهم ولتعلموا صلاتي فاتي من قبل فيهم لو كان نبي محمد صلى الله عليه وسلم كان نبي الله ومدرسني كما رأيت من يصلي فكان يجب أن يكون قوي ثم قويا ànábì tí wọ́n ṣe sí lọ́pẹ́ tẹ̀lé àtẹ̀tẹ̀ tí wọ́n á rẹ̀ ń láti ní ànábì ló ń tó tó tó ní sí ọmọ lórí lẹ́yìn àyè rẹ̀. níbi ìlú àwọn onímọ̀ ti sọ pé kí ni ìdájọ́ kí ìmáàmù ọ̀gá di àwọn tí ń lọ lẹ́yìn lọ lórí ìmọ̀ kí ni ìdájọ́ kí ìmáàmù ọ̀gá ń ti sọ pé àwọn tó wà lẹ́yìn àwọn tí ń sọ àdúgbò alẹ́gbà muhammad sallallahu alayhi wa sallam ó fi hàn wá sí anabi nígbà anabi ìgbìmọ̀ nígbà yìí anabi ti rí àwọn tó ń bẹ lẹ́yìn àkọ́ńtà jù wọ́n lọ ọwọ́ àti ọ̀tà jù wọ́n lọ àmọ́ anabi ti rí wa sí èmi ìta máa ń lò ní ìgbà ìlà máa ń kọ́ríkọ́ náà tó ádá ìgbà sẹ́mu rí wà ní ìgbà àdámù ìgbọ̀dá sọ bẹ́ẹ̀ lẹ́yìn náà lórí náà lẹ́yìn ìṣe yìí kò tó tọ́kọ̀ àmọ́ kò tó tó mú yá máa wá fún un lójú wa. òun ni rí àti ìdí náà yìí pé bàbá wù ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí wa ẹni tó ti gbàgbà ní pé bàbá dá yìí máa mú ìjọba bá ń kọ́ mọ́sálásí wọn wà á sí ti di ìmáàmù ní abíyẹ̀ ìgbà àmọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí ọ̀nà bá lẹ́yìn ìlú ìlú bá wà ìmáàmù tó fẹ́ táwọn èèyàn ní ìlú ìlú ìlú ìlú ìlú ìlú ìlú bá lẹ́yìn ìlú tó lé orí ni wọ́n mọ̀ bá lẹ́yìn ìlú wọn pé ó ń nàmà ọ̀pọ̀ náà tó há dá ìjà sáàmù orí wà ìta àdáyé sọ̀rọ̀ àyè. àwọn onímọ̀ tó ní ìlú ìlú nìkan ìjàgbọ́ ọmọdé yìí bàbá wo ni kí wọ́n gbà láyé ìdìkan ètò bóyá inú ọjà bóyá ìdìkan ni wọ́n gbà ní ìtàn ní ìdìkan ní ìlú tí ó wá tàn wá àbí àbí ìdìkan kí tọ́ka díẹ̀ òun ní kí máa ń tọ́jú ọjọ́ ọjà àdìkọ́ ti fún àwọn tó ń tẹ̀lé mi láyé òun náà àlá àbí ìtàmẹ́lì sọ̀tọ̀ bá wà ní ìtọ́jà. mo tí wọ́n bá tẹ̀lé àwọn tó ní ìdíkọ́ bá tẹ̀lé àwọn èèyàn fẹ́ fún àwọn tó ń tẹ̀lé mi tí o ti ń gbàgbé àbábẹ̀ yìí o ní báyọ̀ ní ìgbàgbé abẹ́láyọ̀ bá fún yín o ní ìṣàmúlá tó ní ìgbàgbọ́ ga yé èyí ìlú dájú ọ̀dọ́ tó yẹ ojúmọ́ ni wọ́n ti máa ṣe lọ eléyìí lọ ní ìdí àdìsí. lára tí àwọn onímọ̀ tí yẹn yìí nílò àdìsí ni ọ̀dà agbọ́dé kí ìmáàmù ọ̀nà gbàgbé àwọn màmú ìgbọ̀ngàn rẹ̀ lọ ṣé mo dájú ẹsẹ̀ rí àmì káwọn màmú ọ̀gá ju ìmáàmù lọ káwọn màmú ọ̀gá ju ìmáàmù lọ bí ó sì máa lò lọ́dọ̀ àbí lágbègbè àwọn ọmọ ọ̀pọ̀lọpọ̀ mọ́tàlájú táwọn nílò ìdìbò sí mọ́tàlájú ń jẹ́ alájà méjì àbí mẹ́ta káwọn kan lọ sí sí àjà kejì kí wọ́n mú sí àlẹ́ kálẹ̀ ìmáàmù bá ń bẹ lórí ìlú àwọn kan tí wọ́n ti wà lórí ìṣòwò òṣèlú kankan àmọ́ kí ìmáàmù wà yẹn ó lè lókè sí ilé sẹ̀rí àwọn ẹ̀ka ilé àwọn onímọ̀ ilé ìlú látara àbí ìtànàbọ̀ àmọ́tò àtọ́lẹ̀. àdéhùn ilé ìlú tó di bí àjàbáwa bí bí àjàbáwa. ìtumọ̀ ìlú tí èèyàn gbọ́dọ̀ wá pé níbi ìtumọ̀tàlá bí ọlájà lókè àbí mẹ́ta pé ẹ̀gbọ́ ẹ̀bá mi lókè àjàbí lọ́jọ́ ìlú. tí ìlànà òbí ìlú kò ní ájá mọ́ àmọ́ bí ọ̀la yìí mọ́sálásí tó ti di mọ́sálásí láyé ìlú ẹ̀ẹ́dọ́wà ní sẹ́yìn tó ń gbé ìlọ́lọ́ àdá nínú àwọn sàhájà nígbà mọ́tò ọ̀sánlá àbí ìwọ̀rẹ́ àwọn bí ọ̀la ọ̀la àdá àná sọ́ọ̀lá àdá fásitì tó ń sọ أو عن أبا أصحاب الهريرة أنه صحابة النبي صلى الله عليه وسلم لكن أن أنس بن مالك رضي الله تعالى عنه عنهما أو الذي كان يرجع تعليم قوي بأمر وجه الجليل يسأله أما قال الجديد ọgbọ́dọ̀ ní ìlú ájà gbọ́dọ̀ wà èèyàn gbọ́dọ̀ wà á mú látà pé ní má ti ń bọ̀ ní òfin ní òfin mẹ́tàláṣí ní kọ́lá bí òfin ní sáyẹn náà èèyàn gbọ́dọ̀ ti bẹ́ẹ̀ àmọ́ tí bá wà mẹ́tàláṣí fún mi àbí nǹkan tí wọ́n ń lo wọ́n ń lo wọ́n ń tó lọ́dọ̀ fún mi lókè òfin tó ti ọba ìran rẹ̀ jẹ́ àdúgbò àwọn sàhájà nígbà Muhammad sallam kàábì wọ́n yá wàhánà tó ti máa lè sọ̀rọ̀ bí ọgbà wà وبلفظ حديث من التولي فصلى وهو علينا ثم كبر علينا ثم ركع وهو علينا ثم نزل الفقر في حديث عن قول النبي صلى الله عليه وسلم lórí mẹ́ta ìwé ìgbésẹ̀ tó fẹ́ orí ìlànà àjáde fẹ́rẹ̀ ọ̀pọ̀ ipò tí yíyọ lọ́wọ́ ní sọ́dílà gẹ́gẹ́ bí ọ̀rí àti ìgbàgbé lórí pé òun ni bí tọ́ga làwọn bí ilẹ̀ ní ọ̀dọ̀ rẹ̀ lọ àmọ́kọ̀ọ́kọ̀ọ́ tó tó yìí náà wọ́n máa fi lè fi máa ọmọ ọ̀dọ̀ ní ti pàtàkì tí máa ń bẹ̀rẹ̀ ìṣe bẹ́ẹ̀ gbọ́dọ̀ wà lọ àbí ìgbàgbọ́ àwọn ọ̀nà àti حديث لازم عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال من جاء منكم الجمعة فليمتثل من جاء منكم الجمعة فليمتثل الذي لم يرضى واجبنا فإنما بكم رضى واجبنا قليل من جاء منكم الجمعة فليمتثل ẹni ọba wájú máa ń lè máa lè rìn ọdún sí ọ̀la àwẹ̀ kó tó wájú máa fún ẹ̀rọ rẹ̀. àkọ́kọ́ òkúté àbí ìgbà mímọ́kọ́ yìí ní ilẹ̀ ìgbéyé báyìí làm tẹ́jú màálé ìlú máa padà àbúrò láàrin. ẹni tí ọ̀rọ̀ jẹ́ dandan bọ́ọ̀lù ọdún náà sí àwọn ọ̀rọ̀ láti fi ìwọ ọjọ́ orí ìtọ́ ọ̀rọ̀ àná mi ní mo ń dá àlejò ìjọba àdá ọ̀gbìn ẹni wájú náà ọ̀la wẹ̀. Bàbá yìí lẹ́bi àdéhùn yìí, ọjọ́ ìdí kan ìdá Ahmed ìṣẹ̀lẹ̀ àti àlámọ̀rì yàtọ̀ bí àlámọ̀rì yàtọ̀ bí ìdàgbàsí láti pàṣẹ àwọn ọ̀nà àtẹ̀lé ní ìlànàbáwá ní kẹ́lẹ́ pé fáyì náà wà ní. Fáyì náà wà ní fáyì náà ti kọ́lá lọ́wọ́ nínú àwọn bí wọ́n ti amọ̀bìnrin ní ìlànàbáwá. Ìpínlẹ̀ ló pé ní àgbà ìrìyà àwọn táàgbà nílò àìríyà àtàwọn abákan náà wà bá ní wọ́n ti dúró lórí bí kíláàsì ni lè nà ó lọ́jọ́ tó máa ń ní àbájọ náà lọ́dọ̀ ìjọ yìí tó bàbá ti kí ni ìjà tó ń lé ní pé àwọn kan tó ti sọ̀rọ̀ ìsìlámù yọ̀ ká sí mọ̀kọ́ wa lára àwọn tó àjò ìjọ tó bá wà lórí ní àjò mo ara wọn ni bọ́lá ṣe yáyà àtìkò ìgbà tí ẹrú ẹrú wà ní ẹ̀mọ́ bá jẹ́ ábúdámù tí wọ́n ń dàrọ́ tuntun lọ bí lọ bí ọ̀rọ̀ ara yìí ní máa ọ̀dọ́ bẹ́ẹ̀ ọlọ́dún ẹ̀dá. lára àwọn làwọn obìnrin tó ń gbọ́n gbọ́n ó bẹ̀rẹ̀ ọ̀dọ̀ ọ̀yọ́ àti sàmì àti ìjẹ́kọ̀tà gbogbo ọ̀rọ̀ ẹ̀rọ tó dáa jù pẹ̀lú ìgbésẹ̀ méjì nínú ilé lọ́pọ̀ rẹ̀ yìí. nípa báyìí gbogbo àwọn tí wọ́n náà jẹ́ dada lónìí wọn ọ̀rọ̀ ọ̀wẹ̀ náà kàn jẹ́ dada lónìí wọn. àbẹ́jẹ́ bí àdébí àwọn ọ̀dọ́ ní àpapọ̀ kan náà wọn bá ní gbogbo ní ọba tó ń lọ sí tí náà. ọ̀sẹ̀ ni wọ́n dájú ìyá lẹ́yìn ìwé lọ sí pé ọmọ tí ọ̀la yẹ kò ní kí òun ní eléyìí làwọn mímọ́ máa ń pè ní ìdíkáàpù ìdíkáàpù àìsíhà àì jíhàbù àmì ìdíkáàpù wà jíhàbù ìdíkáàpù ìjọba àwọn méjèèjì yàtọ̀ síra wọn yíyá máa sáwọn ọ̀wẹ̀ ọ̀wẹ̀ láti ọ̀wẹ̀ ìdíkáàpù ọwọ́ ẹ̀wọ̀ ọ̀wọ́ ẹ̀wọ̀ nígbà mi ọmọ ẹ̀rọ ọmọ lọ. Ẹ̀wọ̀n á gbọ́dọ̀ pé ìjọ ní ìlú yìí ní ẹ̀rọ ní ọjọ́ yìí mà sí ní ọmọ ìgbà ìgbìmọ̀ ẹ̀yà àmọ́ àwọn tó fún ẹgbẹ́ ọ̀bá yọ̀ ọ̀rọ̀ yìí náà àmọ́ ọdún wa nù àdéhùn yìí nù àdéhùn tó ta mẹ́rin ní àlẹ́yìn ní lọ́kùnrin yẹn ní ló máa wá àdéhùn àdàkù ìlú náà tàbí àdàkù ìlú náà tàbí ìmọ̀ nípa àdàkù ìlú báyìí àdàkù ìlú báyìí ìjọba bá ti bàlágà sí yọ àrùn ìlànà ìgbéra lórí àlẹ́yìn ní lọ́kùnrin ọ̀wọ̀ ní ọjọ́ ìgbìmọ̀. àwọn àwọn apá kan náà àwọn onílé màá gẹ́gẹ́ bá a ti kàná ìlú ìjọba ń bẹ tá ń tẹ̀ ní àtibáàbò ìrìnjì àtibáàbò ìrìnjì àwọn tí wọ́n tẹ̀lé sí àti ìlú ọ̀kadì wa. àlùkò ọ̀rọ̀ bí ọ̀gá àwọn àǹdà nínú àwọn ìyá ńlá wa ìyàwó àtàwọn ọ̀sánmọ̀ ọ̀sánmọ̀ àtàwọn tó mú nínú àwọn sàhádì àgbẹ̀bí. àwọn tí a wá ní ẹ̀kọ́ tí wọ́n lọ bí mẹ́tẹ̀ẹ̀mẹ́ta ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń wá láti máa ń lọ ìlú tàbí náà kò sí ọwọ́ ipò kò wọ́n ń lò ẹni tí ẹ̀sọ́gbọ́n ẹ̀mí tó pààlọ̀ àbẹ̀bí tó ti tó ń tẹ̀ kankan nínú ìjọ sáàmù tẹ̀ kí wọ́n máa dàgbọ́n yóò sì ti bá àgbẹ̀ pẹ̀lú oríṣi ọlọ́wọ́ àjẹlẹ̀ pé ní ìjọ náà lọ́pọ̀lọpọ̀ wà níbi ìjọ nígbà tí wọ́n á gbọ́ ìmọ̀ náà wọ́n da gbogbo tó ti wọ́n ti lọ́wọ́ ìmọ̀ lọ́ọ́ jimá àdìsí tọ́lá láfíà ni pé nígbà tí ẹ wá di pé òun ìrìn sí ara ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń kó nípa bá ara wọn ní mọ́tálásí àlọ́mílá ní gbogbo tí wọ́n bá wá sí mọ̀ ọ́ sí láti kọ́wé. Ilé àwọn onímọ̀ tó ní ewa ilà ní ẹ̀yìnmá mi pẹ̀lú ìyá náà fún ọ̀hún bá ọ̀hún ààrẹ ní pé ilà ní ẹni tí ilé náà bá ń bẹ̀ lọ́wọ́ ní ìfẹ́ kan tó máa ń bá mi lọ sí màbáyé òun àwọn òun fún ọmọ ìyá kọ́ ní ọ̀wọ́ àmì tí ọ̀gá ní ọ̀tọ́ni kò tó bá ti kọ́ ọ̀wọ́ nítorí oríṣi tí àbí ìlú ti wà. àmọ́ tí èmi náà bá àwọn ènìyàn ní parọ́ ọ̀dà ìdílé àwọn tó kéré kan ní ìsọ̀rí àní alùpùpù àlùkòlà alùpùpù àlùkòlà èyí lè léèdè tọ́kàn rẹ̀ balẹ̀ bọ́ ọba ìdìbò ìjọ ìdílé àkójọ ìdílé àkójọ iwájú ìdílé òtún máa dà lọ́wọ́ àmọ̀tò àlùkòlà ìjọba máa bá ìlú pé bí ìlà ti tó ìdílé ọ̀rọ̀ bá bá yàn ó ní ìyàrá wọn tó tọ̀ dé ìlú ló ti sọ pé ó ti fà lọ́wọ́ pé wọn bí wá wọn sì lọ sí náà tí mo ti fi ọwọ́ rẹ̀ gbé náà kọ́ àbọ̀jọ́ tó kù tó gbọ̀ngàn náà ànábì ànábì pàlẹ́ tẹ̀lé ọjọ́ sí náà lọ́wọ́ àbùkàmù sọ́dọ̀ lọ́wọ́ àlejò ọ̀sẹ̀lẹ̀ ọjọ́ ti lọ kájọ́lẹ̀ rírì àdéhùn rẹ̀ yìí náà ṣáà ọ̀gbọ́n ọ̀gá àjọ ọjọ́ lọ́wọ́ àmọ̀ àmàdà àdéhùn rẹ̀ ìtàjẹ̀jẹ̀ ní ìṣòro nǹkan ọ̀nà ọ̀dún ọ̀la kò ní tó bí aago márùn-ún àwọn ẹgbẹ́ tó tẹ́lẹ̀ sábẹ́ ìtúkà wá sí àpèrè àwọn ọ̀pá àwọn tí wọ́n wá láti nàìjíríà ìṣọ́ àwọn àwọn ọ̀wà bá pẹ̀lú ìgbìmọ̀ ọ̀rọ̀ gbogbo ìlú Thank you.

kemudian kita awalkan dan dia lima lagi kemudian insya Allah akan menjadi itu ilmunya tinggi mandiri apa dan tinggi ya Allah cuma kita akan insya Allah itu kita awalkan dan التنزيل التنزيل من النبي يوم الدار Ìwádìí yóò lágbára yóò lè lọ́jọ́ ìgbìyànjú ọkọ̀ mọ́tàlájú ní àwọn olùkọ́ pé àjọpọ̀ ìgbàlù. Màtá àwọn olùkọ́ báyìí yóò láti láti lọ́wọ́ lágbára lọ́wọ́ tó ń lò ní ìgbẹ́ lọ́wọ́ àwọn ní ìkọ̀kọ̀ yóò bá ti sí ilé ìgbà bí ìlú láàrin ìgbà ń bọ̀ òye ọjà láti ìgbàgbájú ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà yóò bá ti ìgbà lágbára lé ní ìgbà ìgbà ìgbà ìgbà àbúrò yóò wá sí ìlànà ọ̀pọ̀lọpọ̀ wa nítorí ìlú àbájọ́ ní ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà àwọn ọmọ ìgbésẹ̀. Ayat itu adalah mengenai Allah, Allah itu. Thank you. ọkọ̀ ọ̀rọ̀ náà ní bí nípa òyìn máa ń bọ̀ wá wà lọ́nà ìyá ìlú máa bọ̀ wá. Ojú bá ti wà ilẹ̀ níbi ìlú máa bọ̀ wá. Ọlọ́run ti ń rọrùn bí ẹ̀ bá ti ń bí ìlà ìdí ìlà ìdí ìlà rọrùn. tó jẹ́ ìdí wọn mọ́ta ní ìgbẹ́jẹ́ ní káwọn ọwọ́ kankan àbá wa. Bí ẹ̀ bá ti jáde ní ọ̀dà ń bẹ́ẹ̀ màdínà àwọn wà ní ìyá àti ìgbẹ́jẹ́ náà máa ń

àǹdáta àwọn àmẹ́yìn àwọn obìnrin àbẹ̀rẹ̀ ti di ní bọ́lá wa dá àgbà lórí bọ́lá ti di ní bọ́lá dá àgbà lórí àtọ̀kùn tó ń bọ̀ nínú bọ́lá dá àgbà lórí pé á mọ́sálásí ìṣòro ìgbéyà nínú àwọn ọmọ ìṣẹ́ ìṣàkóso ìṣòro ìṣàkóso ìṣòro Ini adalah seorang orang yang berpengalaman. Orang yang berpengalaman, orang yang berpengalaman, kọ́dà àwọn ọkọ̀ adúlé kọjú sí bí wọ́n ti kọjú sí sílẹ̀ ní òkè láàfin orí ìṣẹ́ ọ̀rá yá máa kọjú sí lórí nǹkan náà ni wọ́n ti ní kọ́ pẹ̀lú ìgbàlódé tó náà wọ́n bọ̀rọ̀ sí ìṣẹ́ pátá. Bọ́lá máa tó ti gbé ìlú Thank you. àwòrán lẹ́nu